ẹ bá mi pè é lórúkọ Titus Titus T-I-T-U-S Titus sardines ilé ayé dùn jẹ pẹ̀lú Titus sardines Titus sardines mú ayé dùn o bí ọgọ́rùn-ún ọdún tá ti Titus sardines màmá màmá mi jẹ Titus sardines màmá mi náà jẹ Titus sardines Titus sardines dùn pẹ̀lú oúnjẹ lóríṣiríṣi. a ò lè fi jẹ búrẹ́dì rẹ sí supagẹ́tì tàbí ṣu. ayédùn jẹ pẹ̀lú Titus sardines. Titus sardines ojúlówó oúnjẹ tó kún fún èròjà tí ń ṣara lóore bíi omega three fat calcium vitamin b twelve àti vitamin d ayédùn jẹ pẹ̀lú Titus sardines.